will be

ìnáwó mi mo bá lọ kí n padà lé mi àtàkùrọ̀ mi tẹ̀ mọ̀ yẹn àtàkùrọ̀ àti ọ̀rọ̀ ẹni ibẹ̀ kí n sì bọ́lẹ̀ láti mú ibi báyìí. bẹ́ẹ̀ ṣe yí bọ́lẹ̀ nìyẹn láti ìgbà yẹn. tí mo ti sunkún ní kò kó kàkà kó dùn ní bíbá ìsí ẹ̀ wọ̀nyí hmm. ibẹ̀ ẹ̀ máa ti pè é. Hmm. ló fa tó ṣẹlẹ̀ lóye ńlọ náwó gbogbo ìyẹn náwó méjèèjì ẹ sàmì ọfà ayé kò ní gbà ọ́. ìṣẹ̀lẹ̀ pé ọlọ́run wọn kọjú sí kò ní ṣẹlẹ̀ sí ọ. gbogbo ìyẹn dìde fúnṣẹ́ ìyanu tí ọlọ́run ti bẹ̀rẹ̀ láyé màmá yìí. àyè wọlé wa ń nígbà tí wọ́n gbé wọn dé ṣé wà ń bẹ̀ ìgbà tí wọ́n gbé wọn dé lọ́dọ̀ kìnìún àná sí òní iṣẹ́ rí àpẹẹrẹ kankan kò sí kò sápẹẹrẹ kankan kò sí kankan mi gbọ́ tí ọlọ́run tó ṣe lè kì í ṣe èèyàn ọlọ́run nìkan ló lè ṣe lè gbogbo ìyẹn dìde hallelujah lọ́wọ́ ìjọba ti dé bò. ọmọ wọn gbégbé ọpẹ́ tó láwọn náà fẹ́ gbégbé ọpẹ́ ó yá. Hallelujah ńlá mẹ́ta wá tó dé ìlú. Màmá ẹ̀rí yóò fi ẹsẹ̀ mọ́lẹ̀. Your testimony shall be established in the name of Jesus. Ó bí wọ́n ṣe wá gangan gangan ó yá protocol méjì. Ẹ má fáwọn kọ́ mi dìde. mi ò tiẹ̀ mọ tí ìmọ̀ sọ. wọ́n mà ti wọ́n mà ti rẹ́rìn. ẹ̀yin ọlọ́pàá yòókù ẹ kú ẹ tú sẹ́yìn náà. wọ́n mà ti rẹ́rìn. àbí ẹ dúró ṣáà wà lójú àlá ni. ẹ sọ sáà. wo ẹjọ ẹjẹ nìkan wá jí wa kó lójú o ẹ jí wa oye ẹsùn náà ẹsùn náà ẹsùn náà ẹsùn náà sójú ayé lára sójú ayé ni. àsìkò wọn kẹsẹ̀. oye. march ìyanu tí wọ́n bí ti lóra rẹ̀ ní lọ́wọ́ níwájú ẹni tí èmi dúró tí mo bá má jẹ kókó máa wọ ọdún ayé òde lórúkọ ọdún fìyanu yẹn fara hàn lọ́dún. ẹja pẹlẹpẹ tó kàn ògo ni fún Jésù lóko ó yà máyì bàbá ẹsùn lẹ́yìn ẹ̀yìn ẹsùn ẹ ẹ bá fún ọmọ ẹgbẹ́ wá sí lẹ́yìn ó yà ó yà ibi làwọn ọlọ́pàá ń dúró ibi náà ń dúró ibi náà ń dúró ibi náà ń dúró sí ẹsùn mẹ́yìn dáadáa dáadáa àti ẹsùn mẹ́yìn ẹsùn mẹ́yìn bóyá ẹ̀yà kó bẹ̀rẹ̀ ẹsùn mẹ́yìn ọ̀yà tààlà ọlọ́pàá tó tàn ọ̀yà ẹsùn mẹ́yìn ọ̀yà àlùlẹ̀ ìṣẹ́jú kan ìṣẹ́jú kan.

Thank you. Wonderful. Eh, eh. Ẹ ṣeun mi o. Kò sí jayé kálẹ̀ ni. Ó yẹ ẹ fi kan sí i. Ó yẹ ẹ máa gbóúnjẹ, yín ẹ máa gbóúnjẹ, wọn àgbo oúnjẹ fẹ́nibọ̀dì fúnra ẹ má bọ́ kó o oúnjẹ ẹ gba oúnjẹ <clears throat> ó dábàá ẹyọkan jẹ thank you so much. ah ṣebí ṣe jókòó síbẹ̀. olùkọ́ yẹn. ẹ má bọ́ kẹ̀kẹ́ mi. bá rí kẹ̀kẹ́. ń jẹun ìyẹn rojọ́. bá rí kẹ̀kẹ́ wọlé gbọ́dọ̀ wọlé náà. bọ́ọ̀lù yẹ kọ́ka yẹ. Mọ̀mí ẹ̀dá pẹ̀pọ̀ kàdé. Mọ̀mí ẹ̀dá pẹ̀pọ̀ kàdé. Ibi ìgbé oúnjẹ tí oúnjẹ wọn ni. Ẹ kan máa bọ́ méjì wá. Ah, sọ wá pọ́sibù bẹ́ẹ̀. Ẹ bọ́ méjì wá o. Iná là ń sọ fún wọn. Ẹ dùn wọn bẹ́ẹ̀ wọn kí ló dọ́ǹdó ń jẹ ìyá.